sorry for like five days nísìn n kò lọ bóyá kó ṣe lọ ẹni tí mo dé expect ni pé ó máa fún mi lówó ló ti disappoint mi yìí èmi tí mo promise ẹni pé mo máa fún ẹ nǹkan fọkàn balẹ̀ mo máa fún ẹ. ṣùtìrì nǹkan tá à ń sọ nìyẹn ìwọ dẹ̀rẹ̀ ojú owó kú kó má ti rí text message lórí fóònù mi àbíkọ wọ́n ti wọ́n ti sáré ara ẹ̀ tí mo máa gbóná. báwo ni mi ṣe ní jowú ṣé èèyàn máa rí irun kan báyìí tí ò ní jowú ni. olórí burúkú ni ẹ bó ṣe rí mi tínú ẹ ń bàjẹ́ yẹn tó rí mi tínú ẹ ń bàjẹ́ ọlọ́run ò ní fire fọ́ta ẹ a ṣe èrè ọmọ apárí ẹ̀gbẹ́ style ló rò pé ń gẹ ẹ ń pè ń bí gé wèrè ó parí ni lórí burúkú parí ẹ̀gbẹ́ wèrè òun fàárọ̀ ọjọ́ ẹ òfin tàfàlà ṣé bó bá jẹ́ pé bó gẹ bó ṣe ṣeré tó fi ní ṣọ́ọ̀bù tó fáìn báyìí ó tún ní èsì wèrè ó tan èsì lálálá lọ́sàn-án ó dẹ̀ kọ́ mọ́ ó gbọ́mọ yìí ọmọ yìí under eighteen ó gbé sínú ṣọ́ọ̀bù lọ́sàn-án gangan báwo ló ṣe fẹ́ ṣòwìrì báwo ló ṣe fẹ́ ní ṣọ́ọ̀bù tiẹ̀ listen ní àárọ̀ ọjọ́ ẹ tí o ò bá ti falẹ̀ mọ́ as in kò take a much important o máa falẹ̀ sunkún ni o èèyàn máa falẹ̀ sunkún ni o tó o bá ti mú àárọ̀ ẹ lókùnkúndùn èèyàn máa ń falẹ̀ sunkún ni o àmọ́ tí mo ní ni mo sọ fún ẹ̀yẹ ṣé wọ́n ti pé eighteen wò bó ṣe mọ́ mi lójú ọmọ ọ̀dà eighteen ọmọ ọ̀dà eighteen ó mọ́ close to 50. lójú ìgbà tí wé ẹ̀yìn twenty four tẹ́ bá ti ń gbé pọ́nrán lẹ̀ tán ti fi fi ṣeré ọ̀nà dàtọ́ràn ní ráwọn bàbá ẹ tó tó bí wọn lọ́mọ fún. rasamu kí lè fẹ́. ohun tí mo fẹ́ ni pé mo bọ́gẹ̀ sọ̀rọ̀ suit kan mo dẹ̀ pé ó ní kí n pẹ́ pò wà ń bí òun náà lẹ ń wò yìí sùn ti yín nìyẹn. kí n wá gbé fúnra mi. Ah! ẹ ṣe ń wá sí ṣọ́ọ̀bù wa. kí n gbé fúnra mi kí n gbé fúnra mi. ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ mú sùn ti ń jàre ah, ẹgbà ẹ máa lọ ẹgbà ẹgbà. kí n gbé fúnra mi rí ẹ yí wèrè ọmọ aṣẹ́wó olóṣì kò tún ní mi nú sùtù ló gbé ẹ̀ ṣubú yẹn torí mo sò tọrọ wèrè ó ti kà lára mo já iṣẹ́ wèrè àfẹ́rẹ́ burúkú ó ti mú sọmọ lórí mo já iṣẹ́ ẹ̀ wá dùn wàá ṣoríire o wàá lálùbáríkà o wàá mọṣẹ́ yìí o àmọ́ tó bá jẹ́ pé lórí tébù yìí tó jọ bíi bẹ́ẹ̀dì ó ti ṣe nǹkan bẹ̀rẹ̀ pẹ̀lú ọmọ kan pẹ̀lú ọmọ kan ó ní. ẹ má ṣe pé ah ewu lè fẹ́lẹ́ lẹ́sẹ̀ tí bá ṣàtìgbà sùn ẹ máa lọ. kí n má ṣe pé. ẹ máa lọ. ah kíkéré lábẹ́rẹ́ kéré kò ṣeé mi fàdìyẹ ah, bó ṣe ń ṣojú yẹn smẹ̀smẹ̀ ìdánlẹ̀ rí yẹn o ìdánlẹ̀ rí yẹn pàlàbà ó lè nílẹ̀ ní dídì dìgbà nílẹ̀ ní dídì níwọ I will report you máa ṣàlàyé ẹ fọ́gà. ẹ tí ẹ kú jọ. ó jọ bíbí. jẹ́ kí wọ́n máa ló ń tẹ̀ mí. kí ló ṣẹlẹ̀ ṣó ṣe ń bínú ni òde jọ. mi ò bínú ṣé kí n dúró kò fẹ̀yìn mi lélẹ̀ ni. Ah! bọ̀dá Sàámú bébì. fi mí sílẹ̀ jèrè. Baby, ó oh, dé, má lọ. Ah, Bùrà Sàámú, Bùrà Sàámú. Ẹ báyìí sí o. Ó jókòó ẹ kúṣẹ́. Ẹ káàbọ̀. Ẹ̀dọ̀ ṣé Bùrà Sàámú ti wọlé? Ẹ ìdí. Àwa náà jókòó dé báyìí. Látàárọ̀, níbo ni Bùrà Sàámú wá gbà lọ báyìí? Ẹ eh? ah, wo tó bá máa wà nílé, níbo ló wá gbà lọ látàárọ̀? Ẹ eh? ọ̀pọ̀. Ah. Ẹlẹ́sìn òṣèlú abara lóṣù lóṣù lórí burúkú ẹni òfò. Ah, ah, pẹlẹbẹ. ìwọ àti lèsì. Ah, ẹbí mi pè mí àti lèsì ẹ̀rẹ́ gbére tó wọlé ń sìn ẹlẹ́sẹ̀ òṣì méjì àtọ́wọn àtẹ̀gún abara lóṣì lóṣì yẹn. àwọn aláìlọpọlọ lè gbére. ta lè gbére kò sẹ́nibọ̀dì tó gbé ní dání bíbà yìí. ó sọ pé òòrè gbére tó wọlé ń sìn óò oh, torí pé òòrè ní lọ́wọ́ ẹ̀ gbogbo gbére kó ló máa ń gbé ní lọ́wọ́ àwọn olórí burúkú aláyé bàjẹ́ ah. àwọn ẹni ò fẹ́ ní àdánù. ọmọ ọlọmọ. kí máa làbánu lẹ́yìn. Ah. ẹ mọ mẹ́mẹ́. ilẹ̀ kólódùmọ̀dù. kọ́ ọlọ́mọ jọgọjọgọ one time. Hmm. ta ló pè kólódùmọ̀dù. ọtẹ wà. ọtẹ ń sà. ta ló ń jẹ bẹ́ẹ̀. ọtẹ bíi. o máa padà tẹ o. tẹ́ńtẹ́bò o máa tẹ o. kí ni túmọ̀ gbogbo yẹn mo yẹn exist ó dẹ̀ fẹ́ gbà ṣe mi ṣe ṣe bẹ́ẹ̀ mi ni máa pé kólódùmọdù yìí ni máa dáhùn kólómọdòkòdò kan abẹ́kọ̀lá yìí máa ṣe ṣé o mọ̀ tún mọ orúkọ yẹn ṣé orúkọ yẹn ò pọ̀ jù fún ẹ láti pè kólódùmọdù yẹn àánú ẹ̀ ń ṣe mí lọ́wọ́ àyẹ̀kan lọ sáyé dèrè nítorí ẹ̀ kólódùmọdù bó ṣe ń rí nìyẹn ṣọ́ra yín o. wọ́n sàmì ní sùn. ó ń la dúró dè fún rìhásà. Yeah, only wọ́n dé ń sìn suit lè reason ó ní tolúwa ní fi ṣe from now títí di next week kò sí rí asa. Sàámú ó dé ya wá gbà ńkọ́ ká bá lọ ṣeré fún wọn sílé kan àbí sílé méjì á wọlé sápò wa. sẹ́rí kí n máa sọ̀rọ̀ kẹ́ ẹ máa bá mi là gidi kẹ́ ẹ fẹ́ máa fẹ́ máa mi lọ́wọ́ padà yẹn mi understand ta ló sọ yín di vp no ta ló sọ yín di assistant ẹ ṣọ́ra yìí o ẹ ṣọ́ra agídí burúkú tẹ̀ ní náà ní téyìn yín fi yọ ṣé ìsọtán ni lórí ọ̀kadà lọ́nà um, àgọ́ tí iléeṣẹ́ àwo wà ń bẹ o tẹ́ ẹ̀ bá kíẹ́fù lórí kí n máa sọ̀rọ̀ kẹ́ ẹ máa fẹ́ ṣé kí n sọ̀kan nù tí iléeṣẹ́ àwo bẹ́tà ọ̀rọ̀ ìṣọ́ máa sọ máa pagi mẹ́nu kí tù dé báyìí. ẹ ẹ bọ́dà gani eh? ẹ ti wà ní kí láṣìírí yẹn náà ẹ sọ́kójú lè tì wọ́n pàápàá jùlọ bí yín ṣe yọ. Hmm, eh? bóyá kó lé èkìtì kó lọ bèrè lọ́wọ́ bàbá yìí. Ah. Ah, eh. community púpọ̀ wọ́n tún ní bébì mi ṣe bẹ́ẹ̀ bébì. lórí jésù yẹyẹ yẹyẹ dáradára yẹyẹ yẹyẹ kulubu yẹyẹ yẹyẹ kulubu yẹyẹ yẹyẹ aniba yẹyẹ nbẹ nbẹ niwa yẹyẹ nbẹ ọmọ azari wi yẹyẹ nbẹ ayiwọle yẹyẹ yẹyẹ yẹyẹ nbẹ mo wojú rẹ ọlọ́run mi mo wojú rẹ ẹlẹ́dàá mi bọ́mọkùnrin ti ń wo ojú bàbá rẹ̀ bọ́mọkùnrin ti ń wo ọyàn ìyá rẹ̀ ah. ojú ìyá ló máa ń wò bọ́mọbìnrin ti ń wo ojú màmá rẹ̀ ni mo ń wojú rẹ̀ títí ó fi dá mi olúwa wá ṣèyanu ọlọ́run wá ṣèyanu ó gbẹ́nu ẹ̀ sọ̀rọ̀. olóòn nídìí mi fọ́jọ́ méje. Oh, mo ti bẹ̀rẹ̀ ọjọ́ hmm. dẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú mi. bámakùnrin ti ń wojú bàbá ẹ̀ bọ́mọbìnrin ti wojú màmá ẹ̀ mo wojú ọlọ́run wá dá mi lọ́la ládùúgbò yìí ẹ yí padà ẹ yí padà ẹ yí padà ẹ yí padà ẹ yí padà ẹ yí padà. oníṣẹ́ òṣì oníṣẹ́ ìyà olóṣó àríṣó yéèyè ẹ̀yípadà oníwà òṣì oníwà ìranù ránù ránù ránù ránù ránù ránù ránù ránù ránù ránù ránù ẹ̀yípadà ẹ gbàtú sílẹ̀. ẹ gbàtú sílẹ̀ ẹ gbàtú sílẹ̀ ẹ gbàtú sílẹ̀ ẹ gbàtú sílẹ̀ ẹ gbàtú sílẹ̀. Ah. Oyi ti ń kọ́. Ẹ gbàtú sílẹ̀. Nínú ìwé ìwé Jòhánù orí kẹrìnlá kí ló sọ? Mo ti ẹ má ṣe jẹ́ kí ọkọ yín dàrú. ẹ má ṣe jẹ́ kí ọkọ yín dàrú. ẹ gbà ọlọ́run gbọ́. ẹ gbà ọlọ́run gbọ́. ẹ gbà mí gbọ́ pẹ̀lú. ẹ gbà mí gbọ́ pẹ̀lú. kálígbà ẹ̀gbọ́n òun lè kó gbẹ́mi báyìí. tó o bá máa ọlọ́run gbọ́ wàá ní pípé. Oh, Ah! ọlọ́run á ṣe ìyanu láyé wa ọlọ́run á ṣe ìyanu láyé wa nípa ti ọlọ́run ẹ yí padà ẹ yí padà ẹ yí padà nínú ìwà ẹ̀ṣẹ̀ yípa yípa yípa yípa yípa yípa yípa yípa yípa yípa yípa. Ah! Sàámú Sàámú èdè àkàmá bára wa ni kàmá lè bára wa sòtò ọ̀rọ̀ sórí dédé yìí ó ń ṣe yìí èyí ṣọ̀nà rẹ o. ọ̀nà rẹ gangan òun kó máa entertain àwọn èèyàn kó máa pa wọn lẹ́rìn òun rọ ọ̀nà rẹ o. àbúrò pe n kò gbọ́ ní òpó òyìnkọ ẹ. èèyàn má náà ẹ ní yóò jẹ́ pé ọ̀rọ̀ kiri yóò sọ kiri ó ti ju ilé ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ ó yẹ akọ́ ẹ. ẹni tí stop mi mo break lọwọ ni o. ẹ. mo ni o. o ń laago láago sẹ́yìn rẹ̀ ń gbàwẹ̀ sọ́lọ́ ẹ̀yin lọ́lọ́run tún ń gbàwẹ̀ sùn àbẹ́yìn rẹ̀ pè mí mo lè ṣinú nine àárọ̀ mo lè ṣinú ten ọlọ́run. tọ́ni tọ́ni. bọ́dá Sàámú èmi ní pẹlẹbẹ ní. ní ti ní mi fẹ́rẹ́ yàn kankan kó máa ní ṣera. arábìnrin ló lọ bẹ̀rẹ̀ yín èwo ni mo ṣe mọ ẹ̀ra yín pé kí n ti ẹ̀rí ẹ tó ní ìṣera. Ah, ah wọ́n ṣàǹsọ́nà wọn lọ́ba yẹn pákéjì kankan pé wọ́n yí mọ́nú láìlọ́ wọn gbé wọlé mọ́ pé kí ló wà ń bẹ̀ mo gbọ́dọ̀ mọ nǹkan tó wà ń bẹ̀ aṣọ oúnjẹ ni ah! <laughs> wòlé ọlọ́run. anyways arábìnrin ló lọ fẹ́ rí yín ni mo ní kí n mú wọ yàrá yín. kí ló ń fẹ́ rí mi fún kí ló ń fẹ́ rí mi fún. ìjọba bínú ẹyin náà mo wá rí i hmm. wọn náà mo pé lẹ́nu tó mẹ́ta hmm. iṣẹ́ ọlọ́run ni ẹ̀ ń ṣe káàkiri eh. mo wá fẹ́ invite yín sí church wa sá èmi ò dẹ̀ máa dùn tẹ́ bá lè mú invitation. ṣé wọ́n kí n mèrè ni ẹ́ ṣó mọ̀ pé mèrè ni ẹ́ táwọn èèyàn bá mọ̀ sọ pé mi mọ̀ láàárín ìtẹ́ tí mò ṣe lọ́wọ́ tí mò káàkiri ọlọ́run á ṣẹ́gun ẹ̀. mú mi ṣe. ẹ jẹ́ wàrà. Sàámú. ẹ jẹ́ wàrà rárá. Sàámú má jẹ́ kí búrẹ́dì bá mú yọ o. Ah, ọlọ́run ọlọ́run ọlọ́run. kí la fẹ́ òjò kí la fẹ́ òjò kí la fẹ́ òjò kí la fẹ́ òjò pé kó rọ̀ òjò kí la fẹ́ kí la fẹ́ kí la fẹ́ kí la fẹ́ kí la fẹ́ kí la fẹ́ kí la fẹ́ kí la fẹ́ kí la fẹ́ kí la fẹ́ kí la fẹ́ kí la fẹ́ kí la fẹ́ kí la fẹ́ òjò ìbùkún yóò sì rọ̀ ilé rí ìfẹ́ lẹ́yìn a ò ní ìtura dídùn látọ̀dọ̀. bẹ́ẹ̀ni. kúrò nínú ìwà òṣì yín kúrò nínú ìwà ẹ̀ṣẹ̀. olóṣó olóṣó aṣẹ́wó aṣẹ́wó aristo aristo ẹ̀mí rí yín mò ń rí yín ẹ yí padà ẹ yí padà ẹ yí padà ẹ yí padà ẹ yí padà ẹ yí padà ẹ yí padà ẹ yí padà ẹ yí padà ẹ yí padà. shut up Are you sick? Ah, ah. ah. orí ẹ burú. Báwo kọ́ yìí? Ah. Are you mad? Kò sí délé sọ mi ní bínú. Ẹ ní tọ́wọ́ bọ̀ mí lẹ́nu débi kí ni débi kí n bínú mi ní bínú. Ìwà aṣẹ́wó lẹ̀ ń wù. Ìwà olóṣó lẹ̀ ń wù. Ó oh, ẹ wo wá ṣùṣù tán, àwa lẹ̀ ń pè lólóṣó tẹ́ ẹ̀ sọ pé ká yí padà àwa la ṣẹ́wó yẹ. so you believe pé bàbá ṣe múra báyìí bí ìwà wa ṣe rí nìyẹn àwọn tó borí gan-an tó bo gbogbo ẹ̀ gan ìwà tó wà lọ wọn ó jẹ́ bẹ̀bẹ̀. ẹ don't judge a book by its cover. it is not about dress. uh ah, ah, it's not about dressing. no it's by worth. Mm-hmm. it's by worth. which pastor. tí o bá jẹ́ nípa dressing yín it's by worth it is not my doing. Mm. It is God's doing. Right on, Pastor. Ọlọ́run ló wọnú mi tó ń bá mi sọ̀rọ̀ tó dẹ̀ ní kí n sọ fún yín pé hmm. olóṣó ni yín hmm. ẹ change ìwà yín. Hmm. Abra ló wọ̀. Kò ní di kí Ọlọ́run kún ojú mi kí this is Abra. Ìyá mi ò dress báyìí o tó fi lè mọ́mì mi tí o fi dress by olóṣó ni ẹ hmm. ṣé ìyá tiẹ̀ ń dress by. mọ́mì ò lè múra bí eléyìí náà. ṣé mọ́mì ẹ dress by. mo lè múra báyìí mo sì nà bó láyé ìgbà yẹn nígbà tí wọ́n máa múra báyìí náà. Ah. ṣé nǹkan tó sọ yẹn yé yín nígbà yé ìyá ẹ hmm. ìyá ẹ ń dress bó ṣe dress hmm. adẹni bẹ́ẹ̀ ṣe ń dress kò dáa tí wọ́n bá sọ tiẹ̀ eléyìí nǹkan. Ah. psycho ìyá ìyá ẹ sí ọlọ́run dá igi mo wá sí lọ́wọ́ ẹ má jẹ ṣẹ́gbẹ́ o ẹ má jẹ ṣẹ́gbẹ́ mo wá sí lọ́wọ́ o màá sọ pé ìyá yín sì tó ah, ọlọ́run dá igi mi ọlọ́run dá igi mi ọlọ́run dá igi mi ẹ yí padà ìdájọ́ kù sí dẹ̀dẹ̀ ọlọ́run ń bọ̀ láìpẹ́ yìí gbogbo àwọn ọ̀wà tẹ̀ ń wú ẹ yí padà kẹ́ ẹ má bàa bọ́ ha. Hmm. ẹ yí padà ẹ yí padà ẹ yí padà olóṣèlú. Aristo! Aristo! Aristo! Aristo! Aristo! Aristo! Aristo! Aristo! Aristo! Aristo! Olóṣó! Olóṣó! Olóṣó! Olóṣó! Aṣẹ́wó! Ẹ̀yípadà! Ẹ̀yípadà! Ẹ̀yípadà! Ẹ̀yípadà! Ẹ̀yípadà! Ẹ̀yípadà! Ọlọ́run ń bọ̀! Ó sì sọ nínú òwe rẹ̀. Ó ní gbọ́! oṣù bá tán mo fẹ́ tówó pé ṣe tèmi láṣeyè kárá ilé mi bá mi gbé Jésù mi ga kí gbogbo ènìyàn kí mi kú oríire ẹ yí padà ẹ yí padà ewé oko ẹ igi inú igbó ẹ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń gbọ́ mi láyìíká tẹ́ ẹ wà nínú ilé lójú wíńdò ẹ yí padà ẹ yí. mo sàn kẹ́yìn. láti ìgbà tí a ti bẹ̀rẹ̀ evangelism yìí tábà kí n step out báyìí òjò dé máa dédé bẹ̀rẹ̀. òjò máa ń bẹ̀rẹ̀ praise the lord. you have a point. ìyẹn gangan ló yẹ kí n mọ̀ pé lóòótọ́ lóòótọ́ ọlọ́run alààyè ló pe bọ́ sam. Hmm. thank you thank you ẹ̀mí ò ní fiẹ́lẹ̀ ẹ̀mí ò ní fiẹ́lẹ̀ ẹ̀mí ò ní fiẹ́lẹ̀ ẹ̀mí ẹ̀mí ẹ̀mí ẹ̀mí ah, ẹ̀mí kọ ẹ̀mí kọ àmì hmm. òróró hmm. tó wà lára mi tó bá ń ṣàn kò ní ṣọkọ jẹ ẹ aṣọkan aṣọkan aṣọkan aṣọkan aṣọkan ó dìṣẹ tí aṣọ mi mú ó dìṣẹ tí aṣọ mi mú orí ẹ pé orí ẹ pé bẹ́ẹ̀ni kí ló ṣẹlẹ̀ kí ló ṣe. àmọ́ hospital lọ ní kamala ní ká máa gbé lọ sí yín. ẹ ń gbé lọ hospital. bẹ́ẹ̀ni sà. ṣé kò lè sọ̀rọ̀ wọn báyìí. Ah ẹfilẹ ẹfilẹ ẹfilẹ ah. má gbàdúrà fún un sí. Ah, ẹ ẹ jọ bra sam please that's not the kind for this. ẹ jọ afẹ́rẹ́ òṣèlú lọ́sọ̀ tí wọ́n fún ní kan kára ẹ̀kọ́ wà òkè ẹ jọ please. ọ̀gá ẹ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ẹ ní ìgbàgbọ́ nínú ọ̀rọ̀ olúwa tó ti ẹnu ìránṣẹ́ rẹ̀ jáde. bẹ́ẹ̀ni tí ìbá lè ní ìgbàgbọ́ bí ó. bí ọ̀rọ̀ mùsùlùmí ẹ̀yẹ́ pàṣẹ fún òkè òkè ṣe kí ni a sì ṣí ni ẹ ẹ filẹ̀ ẹ mú adìẹ ẹ mú adìẹ ẹ mú adìẹ ẹ mú adìẹ o ti dabẹ ẹ filẹ̀ bẹ ẹ filẹ̀ bẹ ẹ filẹ̀ bẹ ẹ jẹ́ dádúró ẹ jẹ́ dádúró ẹ yẹyẹ ẹ jẹ́ dádúró bẹ́ẹ̀ ni o kó dádúró. Hmm. dìde tógúntógún dìde tìjàtìjà dìde nínú agbára rẹ dìde ọlọ́run mi kó wá ṣèrànwọ́ fọ́kàn mi lórúkọ Jésù lórúkọ Jésù Olúwa o bàbá o wòsàn wo sàn kó sàn kó sàn kó gbàtú sílẹ̀ ẹ bá sílẹ̀ ẹ filẹ̀ ẹ filẹ̀ gbàtú sílẹ̀ lórúkọ Jésù Olúwa wa. tó ti ń wọ̀ kì í ó ti ń wọ̀. arábìnrin dídé hmm. gbé àkẹ́tẹ́ rẹ kò sì máa rìn. hallelujah oh, stand up. oh hallelujah oh hmm. yes oh no. Ah. ẹni sùúrù ẹni sùúrù. obìnrin hmm. dídé gbé àkẹ́tẹ́ rẹ kí o sì máa rìn. Yes. Yes. Yes. Ah. Ẹ jẹ́ kí n lè gèdè. Ẹ jẹ́ kí n lè gèdè arábìnrin with the power of God and my heart. Oh, yes. mo gbà pé dídí gbẹ́gẹ̀ tí ẹ kó máa rìn. ó yà dídí. ó lè pé yẹ́rì wọ́n mi. ní sùúrù. ẹ ẹ sọ fún mi pé ayé ti ṣe yín kó bá ti dé kó bá ti dé kó bá gbàkété ọmọ náà ti fẹ́ kú sílẹ̀ ah! ẹ̀jẹ̀ wèrè ni. rárá. wèrè ṣe yín ọmọ collapse kàdé máa gbé lọ sọ́sìbítù wọ́n fún ní kọ́tà rẹ̀ máa fi yánú òjò yìí. ẹ̀yà àti wèrè rosco mustadi. rosco kọ kóore mustadi. ṣé ìjà wà ní ṣeré ni. máa bò ó máa bò dé máa dín ní. ló pẹ́ ọ̀lẹ́ rẹ̀ ó yá wèrè yìí wọ́n bó ló bọ̀ yìí wọ́n láyé yín tí bá tún pààyàn yín lọ́nà ọlọ́pẹ́ mo mọ̀ yín ni o ẹ kì í jẹ́ ìgbà fún kí n nà ibi wèrè ni ẹ̀rá òwèrè ọkọ̀ gàdá o. má bò dé máa gbé lọ ló ń dúpọ̀ gàgà òsì. ọlọ́run ṣẹ̀ṣẹ̀ gbé mi wọ́n ní mo fẹ́ máa mo fẹ́ máa mo fẹ́ máa ní ojú báyìí mo fẹ́ máa mo fẹ́ mo fẹ́ tẹ̀sí ẹ̀ yẹ́ mo fẹ́ tẹ̀sí ẹ̀ wò ni. adé ń sọ fún mi. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ búkì pẹ̀lẹ́. ẹ mo fẹ́ mo fẹ́ mo fẹ́ mo fẹ́ wò bóyá mérekù yẹn ti wọ ara mi ẹ ṣáà trust mi abẹ́ trust mi ẹ ṣáà trust mi mo fẹ́ wò bóyá mérekù yẹn ti o ti ẹ̀wọ̀n kò díẹ̀ díẹ̀ ní mẹ́kù wọn ara èèyàn. bẹ̀rẹ̀ ah, ṣe ṣe dìde bí àkété. ẹ̀rín pọ́ kọ́kọ́ dìde ó tún wá padà sùn padà. oṣù tán mo fẹ́ gbowó bí èyí tó wọn lọ́la kí ló ṣẹlẹ̀. kí ló pariwo gan kí ló dé gan ṣé wọn rán yín ni. Ah. Can you just imagine? Sincerely, ẹ jọlá múdù tá wa o pàápàá jùlọ tó yẹ pé principal dìdì sọ fún wa pé time ta wà yìí ká má ṣe pé ká má sọ̀rọ̀ tó dáa if not mo mọ nǹkan tí mo lè gbùlú yín o màá sọ fún yín straight yín o kí ló ṣẹlẹ̀. ẹ sọ fúnra bẹ́ẹ̀ sọ ẹ sọ tẹnu yín jáde. ẹ má wọ ẹ gba búrẹ́dì. kàyí ìmọ̀ ẹ̀. búrẹ́dì tí ó dín dín ó bá fẹ́ jẹ òun lẹ ń mú mọ́ mi lọ́wọ́ bẹ́ẹ̀. kò sí wàhálà ọba. kí lẹ fẹ́ mu sí. Ah! ọba. ọba. Gently, your back. Just take it easy. Drinks. Drinks. Drinks. Take ah. this thing. Ah. Why Allah, man. No sign. Mm-hmm. Okay. No sign. No, kò sí àwọn pastor, no, kò lè tó. No sign. Ah. Hey, you promise me to just say something. Mm-hmm. Mo fi gbogbo ya ká stop gbogbo kìíní tá a ṣe. Bóyá ká má ṣe mọ́. Ah. Ṣé wọ́n lọ́lọ́ ń pè? Ṣé bẹ́ẹ̀ ni seven days lọ́lọ́run bá mi sọ seven days ò ti pè tí ò bá dẹ̀ pè nínú mi sọ. Ah. You have a point. Inú owó tàwa ni, ó lè mú owó mi, èmi àti ẹjọ́ ń jíyìn rere káàkiri ni ìwọ mọ̀ kẹ́ ládá ládá tó wà nù wípé àwọn àsun káàkiri èmi nìkan ló máa bá tí máa ń dá oúnjẹ fún yín ẹ má jẹun oúnjẹ fún yín kẹ́ lè gbà ládá ẹ náwó yín pé kí n dá gbà ládá yín ṣé gbà ládá ògbò yín ẹ pé ojú mọ́ yín. Ah, just mi kún àyà mi àyà mi kún àyà mi kún fún èrò ọ̀ràn rere èmi sọ èmi sọ ohun ta ni. long ni. ó sì sọ mo ti fún ọba mi kálámù àyàwó akọ̀wé ní ahọ́n mi. Osam time evangelism ti tó mo believe pé ó yẹ kẹ́ ti kó sínú aṣọ agbára yín kádẹ bẹ̀rẹ̀ ẹni rere bẹ́ẹ̀. mo fẹ́ mo fẹ́ ka fáàsì tán kí n wá nǹkan sínú ni fẹ́ jẹun ká tó máa lọ. ẹ fẹ́ ka fáàsì yìí náà accepted ìyẹn wà òkè but ìkejì yẹn mi ò gbọ́ yẹn dáadáa. ò gbọ́ náà ò gbọ́ ò gbọ́ nìyẹn ẹ fún mi time díẹ̀ bọ̀ sam no now ṣe bí iṣẹ́ ìyìn rere lè ń ṣe mo believe pé ó yẹ kẹ́ máa gba àwẹ̀ àti àdúrà kẹ́ wà ní ìsera anything ẹ̀ máa pàtì ni. ìwọ lọlọ́run pè ní àbígbà tọ́lọ́run pè mí ó máa dé ohun tá a jọ ṣe èmi àtọ́lọ́run ṣó máa dé ohun wa ni ọkàn lọ́lọ́run wò kì í ṣe kùn hmm. ṣé kùn lọ́lọ́run wò bóyá oúnjẹ wà ń bẹ bóyá ò sí ń bẹ ṣé kí n dákú tí màá ṣe evangelism kiri ni bóyá tójú mi rí lọ́jọ́ sí tí mò ń lọ búrẹ́dì mọ́ fún. Hmm wo wọn wá ẹ lọ dúdì mi lọ dúdì mi lọ dúdì mi. ọmọ òbí ló kò yẹ kẹ ṣe là. ká kàbí kàbí fún un. pàṣípìnìsà. ètò. ìwọ ìwọ ń yọjú ju àwọn ọmọ ènìyàn lọ. a ò gbọ́ yorùbá o o good oko ìwọ dòre dòre. Sàámú o Sàámú alájọ Sàámú o Sàámú hallelujah hallelujah hallelujah hallelujah ẹyin olúwa lógo a tún lọ báyọ̀ lọ. ẹ wo bọ̀dá Sàámú èmi fẹ́ rí yín fún nǹkan tó wá important mo dé gbúdọ̀ sọ fún yín kẹ́ tó máa lọ. ẹ wo bọ̀dá Sàámú èmi náà fẹ́ rí yín mo fẹ́ rí yín. àsìkò tí mo kì í ṣe tí mo lè bínú mm-hmm. kí dẹ́n sásìkò tí mo lè sọ̀rọ̀ ó yẹ kẹ́ ẹ lu ọpọlọ yín ṣe bọ́pọ̀lọ́ òkè sọ̀rọ̀ àlùfàṣà bíbélì ní nínú gbogbo kíni ká gbọ́n ah. ká gbọ́n ah. mo bá yín lé bíbá ilẹ̀ wà. irọ́ ibi kọ́ mo ń wẹ̀ lọ́wọ́ ni. káṣí wọn ni ló dé cash money bó ṣe dé bó kò ń béèrè yóò kò mí ìmọ̀ kan tẹ́ ti jọ sọ tẹ́lẹ̀. ẹ jọ ẹ ní sùúrù ṣé kò kí n ṣe cash money tó máa fáwọn èèyàn dọ́là. Ah! òun gangan láì òun gangan ni. ẹ wo látàárọ̀ ló ti ń béèrè bọ̀dá Sàámú mi ò mọ ọkọ tí bọ́dà sáà mo ṣe fún o ó kàn ń béèrè wọn ni ó ní kí wọ́n wá play fún fún thirty minutes péré ó kéré jù wọ́n máa gba one thousand dollars kúrò. You don't even permit me to say something, sir. One thousand dollars is a huge amount of money. Nígbà tá a sọ ìbò sàn. Ẹ wo ah, ọ̀rọ̀ owó là ń sọ yìí bóyá kẹ́ ẹ bọ́ ògbó tòkè tilẹ̀ tẹ̀ wò kẹ́ ẹ bọ́ sílẹ̀. Ẹ wá lọ ṣeré thirty minutes péré. Ah! Ah! Wọ́n tẹ̀lé lọ báyìí. Sáré kí ni gan-an? ó bẹ̀rẹ̀ sọ gbogbo rẹ̀ ó sọ lọ́sọ̀ ó sọ lọ́sọ̀ ó ń fèsì ó ń sọ kíní kan sí á Sàámú dọ̀tẹ́rú ọlọ́run lè pè é gan-an èmi lè pè é ó dà mo fẹ́ mẹ́ni pè é yẹn mo fẹ́ wọ́tọ̀ wọn kí n bá mẹ́ni pè é yẹn alásàrí wàlá máa ná burúkú sí yàrá la anadi mọ́ṣúárì wa lọ́ǹgì hmm, ọ̀tẹ̀ ta ni mo sọ fún yín pé ó pè mí. ọlọ́run ni. ṣé ọlọ́run ni bàràgà nìfẹ́ náà yẹ. Ah, ah. n kò tó bá o iṣẹ́ tó lùgbàlà rán mi àjẹyè ni wọ́n jẹ́ iṣẹ́ tó lùgbàlà tó lùgbàlà rán mi àjẹyè ni wọ́n jẹ́. ẹjọ nínú one thousand dollar àti fifty thousand dollars èwo ló pọ̀ jù seven days ni mo fi ń pray ni mo dẹ̀ fi ń wàásù káàkiri ọ̀rọ̀ ọlọ́run nínú àìjẹ àti àìrìn bẹ́ẹ̀ ni kò lè tí ì pé so ẹ jẹ́ máa lọ. tó bá jẹ́ pé ìwà lára ǹdí ni next week ẹ̀já ṣe tí ò bá sí lára ǹdí ó lọ let's go. ìṣètò ìlú

ọba má ti ṣètò tó yẹn ó ti pọ̀ jù tọ́ba wa wọ̀ nǹkan sábẹ́ ń sìn nǹkan ẹ o fẹ́ kí wo jí àti boris wọn kó bẹ̀rẹ̀ sí máa gbára wọn papọ̀ ni. <laughs> ondo ò dé fi máa lọrùn sílẹ̀ hmm. fi wọ́n sílẹ̀. ṣé bó lóun ti gbaṣẹ́ ọlọ́run. iṣẹ́ ọlọ́run orí ibú wọn lọ gbà. ẹ gbọ́ wọn ni ẹ gbaṣẹ́ ọlọ́run iṣẹ́ ọlọ́run ṣìwé lẹ gbà tẹ̀bẹ̀ sí gbé aago ẹ̀bẹ̀ sí lù yẹn kiri jẹ́jẹ́ jẹ́jẹ́ ẹ̀jẹ̀ láǹgá kí lè wá kiri. ẹwẹ ẹwẹ ẹwẹ fi wọn lẹ ẹ jẹ́ kí n bá wọn sọ̀rọ̀ ó bọ́ ẹ sàmú àbí kí ni wọ́n ti ń pe orúkọ ẹ̀ ṣé ò ń gbọ́ mi jẹ́ kí lè jẹ́ first and the last tó máa gba ẹgbẹ́ ilé mi kọjá ọlọ́run ló pè ẹ̀ ṣé irú ẹ̀ lọ́lọ́run máa ń pè ní jẹ́ kí lè jẹ́ first and the last Sàámú Sàámú kí ni mò ń sọ fún ẹ jẹ́ kí lè jẹ́ first and the last tó máa gba ìgbẹ́ lẹ́mi kọjá tó bá tún try next time. ìránṣẹ́ ọlọ́run níbo ní kíni ẹ ò bọ́dá Sàámú òun lẹ ti gbọ́ yẹn ṣe ti gbọ́ wọ́n ní títí ẹ̀ ló fún yín yẹn ṣé ẹ wá rí èmi bọ́dá Sàámú ẹ wojú mi dáadáa ẹ má jẹ́ rí lọ́nà ilé mi o tí n bá rí ẹsẹ̀ yìí lọ́nà ilé mi ẹ ti ẹ̀ mọ̀ mi ṣèwèrè sí yín ni o. bọ́sàn This is getting too much. Sincerely, today is the sixth day. Ìní lọ́jọ́ kẹfà. Kó sàmì ẹ̀ ṣe jẹ́ ká stop kínní. Embarrassment yìí ti ń pọ̀ jù. Ṣé ọ̀bọ ìwà la? Aránṣọ! Aránṣọ! Kì í ṣe inú àwọn ọmọọṣẹ́ ẹ̀ ni. Bọ̀bọ̀ gígùn ìkọ́ni ọmọlé cobweb ọmọlé ah, ah, kí ló ṣe ọ̀gá ẹ̀ ń kọ́ wọ́n sí lára àǹtí kí ló wá ṣojú ẹ̀ tó rí báyìí inú mi ò dùn ah. tínú ẹ̀ wá dùn tínú ò dùn I am the king of the ten communities. gbogbo tó bá ń dùn ẹ́ lọ́kàn èmi ló máa sọ fún sódìgbà tó bá fi ayé ara ẹ tó fi tàfàlà nínú community kó o tó mọ ohun tó ń ṣẹlẹ̀ no what is the problem talk to me speak out. ẹ wo ọ̀rọ̀ ayé ara mi ò yé mi láti bí ọdún kan ń sìn ọ̀rọ̀ láìfù mi ó kàn dàrú bákan bákan ni. kò sólúràn lọ́wọ́ kò sẹ́ni kankan mo máa ń rìn láti lé wá síbi iṣẹ́ mi sẹ́ni tó hẹ́pù mi. wàá rìn bí àdàgbé àdáfà àbí. kò ṣe rí lójú mi. ò rí bíi pé wọ́n dá ẹ dá ìṣòro ayé ẹ̀. wo bí kẹlẹ́rù gbẹ́rù rẹ̀ o láyọ̀ lóòdùwà gbé lóòdùn ẹ máa gbé èmi máa gbé tèmi ọ̀gá ẹ máa gbé tiẹ̀ ìyá ẹ máa gbé tiẹ̀ bàbá ẹ máa gbé tiẹ̀ ni kí wàá lè ro ọkàn ẹ báyìí. mo fi iṣẹ́ ìkàlẹ̀ ni kò sí nǹkan kan mo fi iṣẹ́ ìkàlẹ̀ ni kò fún mi lówó kò fún mi lẹ́nìtì. o ti ń kọ́ṣẹ́ yìí sìn ó ti tọ́ bí ọdún mélòó báyìí. o ti pẹ́ díẹ̀ tí mo ti ń kọ́. o ti pẹ́ tó o ti ń kọ́ wà wá fi kalẹ̀. ó mọ pàṣípò tó wà yìí o máa gba kámú ni o iṣẹ́ tó o ti bẹ̀rẹ̀ látọ̀dọ̀ tó ti pẹ́ o ti tó bí ọdún kan àbọ̀ tí mo ti ń rí ẹ ń bí àbó mọ̀ bẹ́ẹ̀ wọ́n ní ìbẹ̀rẹ̀ kì í ṣoníṣẹ́ ẹni tó bá forí tì dópin òun là á gbàlà kò sí irú ìṣòro tó wù kó lè máa kojú kò sí frustration tó wù kó lè máa dé bá ẹ kò sí challenges tó wù kó lè máa kojú lásìkò yìí tó o bá ti bẹ̀rẹ̀ nǹkan ohun tó dára jù ni kó o parí ẹ̀ tó o bá bẹ̀rẹ̀ nǹkan tó o bá parí ẹ̀ bàbá ńlá wàhálà ni tó o bá fẹ́ padà lọ síbẹ̀ láti padà lọ bẹ̀rẹ̀ àwọn kan ti wà bẹ́ẹ̀ ó ṣe máa lọ́tọ̀ ni ṣọ́ọ̀mọ̀ ni ó máa lọ́tọ̀ ni tó bá bìlìpò wà nínú kankan sè ara ni ẹ ó jẹ́ ṣòro fún ẹ ó jẹ́ ṣòro fún ẹ tó wá bìlìpò fẹ́ filẹ̀ ò fẹ́ lọ gbogbo iye ọdún tó ti lò ń bẹ owó èsì ẹ̀dánù ni o torí tó bá máa padà dé my dear my dear agbóògbọ ó ṣe máa dúró kán pèrò sọkọ ni tó ti yẹ ẹ sìn farabalẹ̀ struggle manage it we find ọlọ́wọ́n á ṣe ìyanu tí wọn náà dọ̀gà tí wàá dín láláyé ẹ̀ mo ń gbàdúrà fún ẹni ṣàmà gbégbàdú fún ẹ mo ń wàá dín láláyé ẹ wàá dọ̀gà wàá dẹni gíga sọ̀rọ̀ hmm? ọ̀mọ̀ràn ni mo sọ pàtẹ́wọ́ fún mi pàtẹ́wọ́ fún mi pàtẹ́wọ́ fún mi ó ní ẹ èmi náà wà ní wú ẹran lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí bá ti rí ẹ màmá fún ẹ two two hundred naira two hundred ṣáńgìlì tí mi nígbà kéǹjì máa fún ẹ. ẹ ṣe gan ọlọ́run máa bá yín gbé yín lọ́wọ́ sókè ìgbòho ẹ ṣe gan Ah, o ò dúpẹ́ fún mi tó fowó yẹn mi o ò appreciate mi tó. ẹ ṣe sọ. dí lẹ́nu bàbá fọ́ lójú dí lẹ́nu bàbá fọ́ lójú kí ni wáyé tó halẹ̀ mi ba mi mú so. Amen. I will never come back. I will not stop. Wọn kì í ní aláṣekù àfàláṣepà. Hmm. Rosan. Ẹ gbóná ẹ tẹ̀lé Tó jí kí ló ṣẹlẹ̀? For over three weeks nísìnyí mo ti ní kán máa bá mi wá ẹ kiri, mo tún rán àwọn ọmọ pé kán bá mi wá ẹ. Ṣé kò sì ṣá kí ló dé tí mi rí ẹ? ọlọ́run nìkan ló ní mo ṣe máa wà láyé mi. really. bá ti pokùnso. ẹ pokùnso kẹ kí ló ṣẹlẹ̀. ẹ wo ọ̀gá fi owó kan rán mi iṣẹ́ sí báǹkì owó yẹn dẹ̀ kù díẹ̀ ah. nígbà tí mo lọ lọ́nà ni àwọn olè gba owó yẹn lọ́wọ́ mi ah. mo lè ṣàlàyé fún wọn òun gbà mí gbọ́ mo lọ sílé àwọn àna mi mm-hmm. ah, tí mo máa fi jáde ń bẹ ẹ̀gbọ́n ni wọ́n pè mí lórí fóònù pé owó táwọn fi sórí tébù hmm. owó tí mi ò rí pé wọn ò rí owó yẹn ah, ah. Ah, ẹ wo kátẹ ní ẹ tiẹ̀ kéré mo délé ni ìyàwó mi náà sọ pé owó tóun kó pamọ́ sínú ilé òun ò rí. again. ó jọ pé wọ́n ti ń fi olè lọ mí nìyẹn ọ̀gá ò gbà mí gbọ́ ilé àná náà gbogbo wọn ti sọ mí dádigunjalè e, èmi wá rò pé the best mo lè ṣe ni pé kí n pokùnso tún jí kó o pokùnso ìyẹn ò ṣe solution ah once tó ti mọ̀ nínú ọkàn ara ẹ wípé o ò ṣe nǹkan tó ń digun ẹ̀ yìí ó ní ó jẹ́ ká mọ̀ wípé o ti ní ìdáláre nínú ọkàn ara ẹ so wọ́n dẹ̀ gbà ẹgbọ́ wọn gbà ẹgbọ́ yẹn fìyẹn lẹ̀ fọlọ́run are you getting it but pokùnso kọ́ ni solution o yeah pokùnso kọ́ ni solution o yeah. wọ́n ti dá mi dúró ń bí iṣẹ́. Hmm kò sí kankan tí mò ń ṣe kódà mi ò ń jẹjẹ gan. ẹ ẹ Túnjí máa ọ̀rẹ́ máa help ẹ máa fún ẹ one million naira. Ah, ṣé ah, ẹ ṣe ẹ ah, kò lè tó yẹn náà ṣé lè mí náà kò lè tó yẹn kò lè tó yẹn tó bá máa di next week màá tún kàn sí ẹ ẹ̀gbọ́n màá tún kàn sí ẹ bọ̀túnjí má má má pokùnso o kí ni mo tún kí ló fẹ́ gbé mi débẹ̀. má pokùnso. Sàámú o Sàámú. Sàámú Alájọ. bóṣù bá tán mo fẹ́ gbowó mi o. Sàámú o Sàámú Alájọ. broda Samuel ah, ah. góò ni fún Ọlọ́run lókè ọ̀run inú mi dùn gan ni o nígbà tí wọ́n wá bá mi táwọn èèyàn ń sọ fún mi wípé àwọn rí yín ẹ̀ ń mú ìyìn rere lọ láti ibì kan lọ sí ibòmíì wọ́n lẹ̀ ń kéde Jésù káàkiri ibi gbogbo ah mo ní ìròyìn ayọ̀ rèé òun ló fà á tèmi náà fi ní kí n wá bá yín kí n wá bá yín yọ ayọ̀ ìròyìn ayọ̀ yẹn brother Sam ah mo tún wá gbọ́ pé wọ́n ní kì í ṣe ọjọ́ kan kì í ṣe ọjọ́ méjì òun lè fi ṣe ìyẹn wá múnú mi dùn gan wípé ah olúwa ṣeun <laughs> ẹ bùrà Sàámú pẹ̀lú bó ṣe wá rí ẹ wá mọ tèmi rò. ẹ pẹ̀lú bọ́lọ́ ṣe wá ń lò yín ẹ jẹ́ ká ṣe báyìí bóyá kí ẹ kọ́kọ́ wá sí ọ̀dọ̀ mi ná kí kí n gbàdúrà fún yín ká wá máa fẹ̀mí tọ́ yín sọ́nà lórí bí ẹ ṣe máa máa ṣe àwọn ohun gbogbo láti máa túbọ̀ súnmọ́ Ọlọ́run jù báyìí lọ sọ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ ní sùúrù ẹ máa waste time ara yín ṣe máa kúnlẹ̀ lọ́ndà yín ah ẹ máa ẹsẹ̀ máa máa dọ́gbọ́n máa sọ fún mi pé má lọ wábì wábì má jọba lẹ́yìn má kúnlẹ̀ má gbàdúrà mẹ́ẹ̀ láti dọ́gbọ́n control mi so ẹ wá máa rántí gbogbo flashback ìgbà tí mo ti treat yín bẹ́ẹ̀ like ẹ wá máa forúkọ Jésù gbà mí lórí òkè màá wá di ọmọdé lọ́wọ́ yẹn wá di pé àyà ọmọdé ni wèrè dì sí ẹ gbà la máa fi lè ó ní purpose tèmi fi ṣe ọlọ́jọ́ méje yẹn o gain tí mo dẹ̀ retí mẹ́mi tí ì rí gain yẹn. gain gain báwo. <laughs> kò ní ní purpose ni màmá bá ó ní gain mo ní purpose mo fi ń ṣe. tani ah, tani. kí ló wá yàrá kí ló wá lẹ́kọ̀ọ́ta. ṣé mo ti ní kó jókòó ni. mo wá fi ẹ̀mí ìmọ̀ èèyàn ni ẹ̀ mórí tẹ́ ẹ ṣe fún mi o ní bí ọjọ́ díẹ̀ sẹ́yìn tí mo ti ro gbogbo ẹ̀ pin pé kí n pokùnso. láti yí iyín padà kò sínú ìṣòro kí ìṣòro tó wù kó wà kò sínú ìdààmú kí ìdààmú tó wù kó wà ọlọ́run ṣetán láti gba àkóso ẹ̀ ọlọ́run ṣetán láti wọnú ayé ẹ ẹ má jẹ́ kí ẹ̀mí yín kó ṣègbèdánù ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti fà sínú nǹkan tí agbára ẹ̀ ò gbé nǹkan ìtiwọ́ fa ìtìjú fún tó fi fẹ́ para ẹ̀ dànù má kọ́rẹ́ ẹ dànù jésù ń pè ẹ́ gbàgbọ́ nínú ọlọ́run tó o bá gbàgbọ́ nínú ọlọ́run ò ní parẹ́ ẹ ìtìjú ọ̀rọ̀ òdì ìsọ̀rọ̀sí ìbànújẹ́ ọkàn ó ti fẹ́ jẹ́ kẹ́lòmíì gbẹ̀mí ara ẹ̀ má gbẹ̀mí ara ẹ̀ jésù wà ń bí yípadà nítorí tó o bá gbẹ̀mí ara ẹ ẹ̀ṣẹ̀ ńlá tí ò lè tàn láyéláyé ni ìdí rẹ̀ tí ọlọ́run fi ń pe gbogbo wa pé ká wá sọ́dọ̀ òun má ṣe rẹ léṣe olúwa wà bí láti gbà ẹ́ má wò pé bóyá sáàmù ló ń sọ̀rọ̀ ọlọ́run ṣetán láti gbà ẹ́ tó o bá parẹ́ dànù kò sẹ́ni tó lè gbà ẹ́ ọlọ́run nìkan ló lè gbà ẹ́ là òun ló lè wù ẹ́ sàn òun ló lè jí ẹ nínú ìdíje ìdí praise the lord. hallelujah. kódà sáà mú ṣẹ́rí nǹkan tí mò ń sọ fún yín báyìí ẹ rí i pé kò sí ẹni tí ọlọ́run ò lè lò ọlọ́run ti ń lò yín nìyẹn níwọ̀nba ìgbà tọ́lọ́run bá lè lò yín tí ọ̀rọ̀ yín dẹ̀ yí ayé èèyàn padà láti má lè pokùnso ṣé rí i pé tẹ bá dá ìjọ lẹ̀ ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni aṣọ yẹn ẹ máa sọ bẹ́ẹ̀. ẹ ẹ wo èmi ní kí n wá fi èmi ìmúlẹ̀ yẹn ẹ jọ bọ́dá sáré. ah dollars. rárá náírà ni. náírà ni ah. ah. bẹ́ẹ̀ èlò ló wà mẹ́. hundred thousand ló wà mẹ́. ah ah hundred thousand ẹ jọ ẹ jọ sá ṣe hundred thousand ṣó súnmọ́ fifty thousand dollars rárá ó jìnnà sí. ó jìnnà sí. bẹ́ẹ̀ tatún ni tatún ni. báwo ni ẹ jókòó. mo ti dra láti rí yín díẹ̀ ó ṣe díẹ̀. actually ọlọ́run ló yìn fún mi ní sá nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ ni pé lẹ́nu ìgbà díẹ̀ tẹ́ fi ṣe ìwàásù káàkiri ní community yẹn it was one particular de ti mo gbọ́ preaching yìí mo pinnu láti fìyàn ṣùgbọ́n oúnjẹ yẹn níta. Ah! Jésù Kristi. wọ́n dẹ̀ tì mí sí ni bẹ́ẹ̀ àwọn tó dẹ̀ tì mí sí wọ́n sọ fún mi pé tí mi ò bá ṣe mo lè dẹni àkọlẹ̀bù láàrin ọjọ́ méjì ṣùgbọ́n preaching tí mo gbọ́ ń jọ yẹn ó wọnú ọkàn àyà mi ọlọ́run dẹ̀ fi bá mi sọ̀rọ̀ mo wá fi pé ah kò yẹ kí n ṣe irú nǹkan tó jọ bẹ́ẹ̀ ìgbà tí mi ìdẹ́ tí wá ṣe mo ti ń lo bí ọjọ́ márùn-ún mẹ́fà ń sìn mi ò tí ì kú òun ló jẹ́ kí n rí lárídájú pé lóòótọ́ lóòótọ́ ọlọ́run dídì wà lẹ́yìn mi kò fẹ́ kí n ṣe mo ní kí n wá dúpẹ́ lọ́wọ́ ni pé tẹ́ ẹ jẹ́ kọ́ lọ́run lóyìn àti wípé kì í fẹ́ mí mo rí hàn sí i. ò gbé èèyàn gbé. kọ́sán ẹ bá mi mánéjà. kí ni. owó ló wà mẹ́sàn. àbẹ́ ṣe náà ẹ̀ dá padà bẹ́ẹ̀ ṣe nawọ́ yẹn wá ẹ bá mi kàkó ẹ kàkó ẹ jẹ́ kó lọ bẹ́ẹ̀ ẹ jẹ́ kó lọ bẹ́ẹ̀ ẹ jẹ́ kó lọ ẹ bẹ́ẹ̀ tì mọ́ra ẹ ṣe no no ẹ̀yin ò ní ìdí àti mówó wá ẹ̀yin ò ní ìdí ọlọ́run ti gbọ́pẹ́ yín ah, lórí yín kọ́ lọ́run gbọ́pẹ́ wa hmm. ọlọ́run ti gbọ́pẹ́ yín ọlọ́run ti gba yín ẹ lè fún sọ́bẹ́. Ah, nínú iṣẹ́ ìrànṣẹ́ yìí bí ọ̀gá rẹ o àwọn kan ṣẹ̀ sọ́tọ̀ sí ni pé kí n máa bọ̀ lórí òkè káwọn dáwọ́ lé mi <laughs> ẹ sà ẹ fún wọn. inú mi ò bá dẹ̀ dùn tẹ́ bá lè. à inú tèmi á bàjẹ́ tí n bá gbà lọ́wọ́ yín báwo ni mo ṣe fẹ́ mọ̀ kọ́ ẹ padà ṣoògùn owó ẹ ò ṣe. àwọn náà ni mo sọ fún yín pé hmm. ìwàásù yín ni ò jẹ́ kí n ṣe. ẹ ṣe ṣe mọ̀ kí n torí ẹ lówó lẹ ṣe fẹ́ ṣoògùn owó. àwọn owó tẹ̀tẹ̀ tí wọ́n á rí yìí ẹ pápọ̀ ọlọ́run ní járí bíi ẹ má wọrí mo wà òkè mo wà òkè i am good orí ọ̀fẹ́ ọlọ́run á máa bá yín gbé ẹgbẹ́ ẹgbẹ́ sọ fún ẹ kàn ẹ ṣe orí ọ̀fẹ́ fún ẹ ṣe orí ọ̀fẹ́ fast fast. ọlọ́run á wà pẹ̀lú yín orí ọ̀fẹ́ ọlọ́run ò ní fi yín sílẹ̀ ẹ túbọ̀ máa rí àánú gbà god bless you. ẹ ṣé o mo dúpẹ́ o ọlọ́run máa gbẹ̀nu ẹ ṣé o ẹ ṣé ẹ ṣé. ojú ẹ̀yin pásítọ̀ yìí rí o ọlọ́run á máa gbà fún yín ní gbogbo gbà ọlọ́run á gbé yín ga ní gbogbo gbà ọwọ́ ayé ọwọ́ ọ̀tá ò ní mú yín tẹ́ ẹ bá ṣe ń lànà báyìí ọlọ́run á fi àgbà ṣe àdúrà sí yín lẹ́nu bí mo kàn dédé máa káàkiri àdúgbò wèrè bọ́ ìkan wèrè ànémi ilẹ̀ ń wá ìwọ́kọ̀ ìwọ́kọ̀ ó ní mo ó ní mo mo pọ́ pàdé lọ́nà ló bá mi sọ. ẹ mọ bàbá yẹn mọ bàbá yẹn wọ́n wọ́n mi bá àgùntàn aṣọ lò wá mọ bàbá yẹn. ìyàwó tí lè ní àgbo aṣọ lò èmi mo bù wọ́n ọgbọ́n mi bá wí. wo n fẹ́ sàn kan fún ẹ ó lè máa wò mí kó gbọ́ nǹkan tí n fẹ́ sọ fún ẹ wù bọ́dà Sàámú ẹ fi wèrè yìí sílẹ̀ kí lè fẹ́ máa bẹ́lẹ̀ sọ ń bí báyìí. ẹ ní sòrò wọn tó fẹ́ sọ ìyá tó lóun fẹ́ bá mi sọ mo fẹ́ gbọ́ bóyá nǹkan tí màá fọ́ lóko lórí ni àbí nǹkan tí màá gba ìtì ẹ torí mi mẹ́ni tó ń wá. ẹ ní ìdásí máa bẹ́lẹ̀ sọ ẹni ṣé o mọ tó ṣẹlẹ̀ ìwọ lọ dúró dèmi lọ́kàn má bẹ́ẹ̀ sìn. ẹ̀rù ń bọ̀ mí. ẹ lò tó lọ́kàn dèmi tó gbọ́kàn dúró dèmi. mo ń láìkẹ́ mo o mọ̀ pé ìwọ gangan ni mi wo n fẹ́ sọ nǹkan fún ẹ ni o ó lè máa wò mí báyìí wípé ẹnu mi ń rùn o bọ̀ máa wò yẹn you understand n fẹ́ sọ fún ẹ wo tó bá lè preach all around gbogbo àdúgbò for like seven days mo lè àṣọ ẹ wípé by the end tí wọ́n máa parí gbogbo ẹ̀ wà á rí tó fifty thousand dollars ló máa rí by the end tó bá parí gbogbo ẹ̀ wo ó máa dáa kó gbọ́ràn mi o kàn kún o kàn kún o. fifty thousand dollars. tọ́s ló máa rí. kí n wàásù ọ̀rọ̀ ọlọ́run. globally. ọlọ́run yọ ẹ o mo rò kò ṣe ọ̀rọ̀ ló fẹ́ sọ ni o. má fi kinní fọ́ orí ẹ̀ dànù ni fifty thousand dollars ire lóróró mi. bó tó tó wá bá mi sọ òtí wọ fifty thousand dollars ló ní màá rí hundred mo rí. Hmm. báwo ni ọ̀dà yẹn gbọ́kùn yín mi. ẹ lákọ̀ọ́kọ́ ná ẹ jẹ́ n kí yín ẹ ṣé ẹ ṣé ah. ẹ ṣé ẹ ṣé. rasa mú oríire tó pọ̀ lẹ̀ yìí o. Hmm. ṣe rí pé lóòótọ́ lóòótọ́ òun lọ́lọ́run dìídì ń lò yín àwa rí wípé kò sí ẹnikẹ́ni èyí tí ọlọ́run ò lè lò ó wù ú nú àánú ẹ̀ ní láti lò yín bó dẹ̀ ṣe lò yín yẹn ẹ wo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ gbogbo ìránṣẹ́ ọlọ́run tí ọlọ́run bá pè pátá ìdí tó ṣe ń pè wọ́n ó ní fún ìjèrè ọkàn ó pè wọ́n láti lè darí ọkàn àwọn ènìyàn wá sọ́dọ̀ wọn Ọlọ́run ni so ìránṣẹ́ Ọlọ́run tí ò bá ti wá ṣe iṣẹ́ yẹn bá a ṣe ní kó ṣe tó ń ṣe tí ò jèrè ọkàn ẹni yẹn ó ti ń ṣe mistake èyí tó bá jẹ́ pé owó ló wà nínú ọkàn ẹ̀ èyí tó ń wò ó ti ń ṣàṣìṣe. jí ẹ wo bí Ọlọ́run ṣe lò yín báyìí ó ní kẹ́ ẹ ṣe iṣẹ́ ìjèrè ọkàn ó ní kẹ́ ẹ wàásù ẹ dẹ̀ wàásù ìwàásù yín ó dẹ̀ ń yí ayé àwọn ènìyàn padà wọ́n wá ń dúpẹ́ wọ́n wá ń jẹ́rìí ẹni bá ń lé owó irú ẹni yẹn kò kì í rí owó yẹn tó bá wá rí i ó máa ná sọ́nà tó lòdì nítorí kì í ṣèfẹ́ inú ọlọ́run ló fi rí i ẹnikẹ́ni tó bá jèrè ọkàn ènìyàn sí inú ìjọba ọ̀run ẹni yẹn ti ní adé kan lọ́rùn. mo jèrè ọkàn èèyàn méjì ń sin adé méjì ti wà. brasa mo eh, congratulations. tí bá jèrè ọkàn èèyàn hundred nǹkan. Ah, ṣe rí pé yìí láláyò dùnú ayé. màá máa change adé lọ́rùn. léra wọn léra wọn. ọlọ́run o adé mi ti pọ̀ o mo jèrè ọkàn èèyàn tó pọ̀. brasa mo ẹ wá rí pẹ̀lú ilé ìtẹ́wá ṣe yìí ẹ̀rí bí yẹn ń sọ fún yín láti ìbẹ̀rẹ̀ kó tó di pọ́n wọlé tẹ́ bá wá tí mo gbàdúrà fún yín ẹ̀yin náà lè ti pàṣẹ bẹ́ẹ̀ kẹ́ dá ìjọ ti yín lẹ̀. ah múládé tó pọ̀ múládé tó pọ̀ but anytime tọ́lọ́n bá máa pè mí síṣẹ́ ìrànṣẹ́ kó pè mí kó fowó tì í tó pè mí kó pè mí kó fowó tì fún wọn ní owó wọn. Magbo Magbo owó mi bó pẹ́. Májàra wájú tibí fún wọn lówó wọn. Magbo Magbo.